ṣẹ́kẹ́ fanúrú mẹ́jọ 2018 karatu a yìí ni a ṣáne aya 97 ebi sọ́rọ̀tún nìta inalẹ̀dí na tawafahun mala'ika أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا قالوا فيما فيم كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا نعم انظر الله تبارك وتعالى ينهي إن الذين توفاهم الملائكة abo kamela iku kuma gbimima abile domo ambela iku ma gbimima zalimi anfusihim abile ba mawala ma shalasi ambela iku anya gbimima amata kamela iku wa ba amaliga holi ma sheun mawala ma shalasi kọlu takamela iku ikiwa ma kanga maka fi ma kuntu. ẹ̀nà mẹ́tẹ́tẹ́ déhùn kúbì dá kọlu tagmayẹ̀dìhì kúnná mustad afina fil a ma kẹ́dẹ́ abúkùnmàhùnmá dé gbòhùn àmàci ojá ni yáà ni amẹ́lá ẹ̀kọ́ atúmínú náà kí ẹ̀hùn ẹ̀nà mẹ́tẹ́tẹ́ déhùn takamẹ́má ni kí ṣàdí náà lè jọ́ ọ̀dà ni ngama gbé ojá ni ya ko mugire ka gini oko ma je uchadini ina mo ma ma ka gini atawa ma je wa chadini ina ma gbadu ma ka gini abipi wa ma je wa chadini duro atini ka chadini dabalu ko ju atini ma huwa wane aida ya haɓe kano ojo ishe na begenu fatu hajiru fi ha kame an ŋo kame dele togbo mune kuma ele ŋa mu ana ojo ishe na benu faulaika ela begide kame la ku yaro la tongo lamai ma'awahum jahannam adabituma sheuna jahannama wasa wasa'at masira tɔ gbogbo maa dùn maa dàbí tó lẹ́yìn bá ìbíẹnẹ olóró tabalẹ̀ masir malẹ̀ ìbíẹnẹ tabalẹ̀ tó dábàdẹ lẹ́yìn maa ha kìyẹ́ nìyí maa dáa gidẹ́ rọ̀ gbé ojú àmọ́jà kakọ́ àmì munafiki àmọ́jà àmì munafiki gidẹ́ yìí takalafu an rasulillahi sallallahu alaihi wasallam bi makka àmà màkọ́ lè bá níbi màkọ́ ń wọ́n lè bá níbi sí makka lóò tí medina ló taka ma hìjì maka ọ̀kọ́rọ̀ ju ma alìmúṣìrìkì na yóò ma bádẹ̀ tó ábí àtọ́jọ́ ma jogun bẹ́dẹ̀ rí bá abóògùṣẹ́ kọ̀ wọ́n dòdá ogun a ma fún ma wọ́n ṣàpáyé ma wọ́n tàbí ma ògùṣẹ́ kọ̀ yóò bí a ma ògùṣẹ́ kọ̀ kama kẹ́yìn ajùjàpá ma pà ní bá a ma mú dàbí wúyí a ma yẹ kọ́nà mẹ́yẹ mí kàmẹ́ àṣàpá láhíà àbẹ́ aká mẹ́pa rala mecha ka na-acha akpaba uyi gere ka ma anya ji amaka a ma kama kpa nebike oyi yada iyi we dị ene ka acha di na nebi ma nwa onye ene ma ogwuche ya dị dogene ka ta si oyi emi seun kola dini ya kololopia ya ba kololopun ya dagubi mai acha dini ìbọ́lọ́pù ńlá tàbí bí máa ń òun àkójà bíbí kò máa ṣàdí nìyí tó àkùnmà ọ̀lẹ́gidẹ́ lè dúhù fọ́wù sí ibú bí mẹ́n ò sí ìbá òun ọ́ ẹ̀ àbúmá ẹ̀ àkọ́kọ́ ọbúmá òun màmá yàgidẹ́ ìdọ̀rọ̀gún kàkí ni àbúkùmà kúkú ni sábàá ní egbò àmẹ́ àmà dé gbòjó já ní ọjọ́ àmẹ́ àmà gbé gbòjó já ní ọjọ́ òun lẹ́sìn àwọn máa ní kí sàdí ní má àlejẹ́ ẹlẹ́ni tòmáyì ní ayagidẹ́ yà kọ̀lá ojí àmọ́jà dúú kùmà gbẹ́ngà ìpìrímá mọ̀má ta kùmà lè kùmà dúú gbẹ́ngà ìpìrímá lẹ kùmà ló tọ́ ọgbọ̀ kùmà ányá sàdí ní àlejẹ́ ọ̀dà yìí so anubilege jina mi ahadith hadith hadith kuma kwa yimi ebonse ebonse hadith hadith dhaif dhaif ne bochi so e dhaif aban lati ni kana kana kuye bon igno lafi ape kola hi ache bojo ya mi hadith lele on shadisi a sayyidina umar bin khattab radiyallahu ta'ala anhu ya kola hijira ichi ingo tudo ojo ya gini ene duki ngo tudo ojo ya kerebo meja kasuka tudu na egwa disele innamal a'malu binniyat amukola le painiya ene ki ngo tudo ojo ya kerebo ojo ene ki ngo tudo onobule ya kerebo onobule ene ki ngo tudo egilei ya kare ben ne hadith lai dia mi hadith kuma duwa mi gidai hadith bukhari fa muslim ngi shi to ila dunga gini shen ku ne mungo ku ku wo jaun ki amuri to dojo ungi mo he wo enele ile ga goji ile me emuda gwe he wo je o ma je ni ga nya ko mo yo yo

ẹmọ ọdún ní design kọ jẹ́kẹ̀lẹ̀ dìnyẹ̀ ọgbẹ́ kìtìyànkàdì ní ẹ̀mọ̀ mẹ́lẹ̀ dìnyẹ̀ kùmá ti ẹ̀pá gbìyàn ẹni olè design wẹ́lì ẹ̀pá gbọmọ ẹ̀ design lẹ́mẹjú eré yóò ẹ̀ tàbí yíkolo ẹ̀yà mísọ̀pù ẹ̀bì àdínì kan má yẹ ẹ̀ṣẹ̀ mí ni ogbe kẹ̀ẹ̀ṣẹ̀ àdínì lẹ́ọ̀bọ̀ ọ̀bẹ̀rẹ̀ ẹ̀múwá gbọmọ lẹ́mẹ̀ ẹ̀nà àdínì àbàkí school ẹwà tí ní admission ẹ admission lè gẹ̀lẹ̀tàn gbá ẹ àyí school ẹ àmàlùkì school dẹ́gbẹ̀rẹ̀ school ṣe alẹ́jọ́ àbìrí yú ẹ kẹ̀lá dìní kẹ̀lẹ́ ohun ẹ̀nẹ́rù ṣe yìí àmà ń dà ẹ masala ṣe school gbodú adìní dúkẹ́ ẹ̀yà ṣe alẹ́jọ́ kura ní fún àdìsà lẹ́bì máa ṣe torú ma àmọ́tò school àyíká sí nínú ẹ ọ̀hún àṣẹ bí tẹ́ kẹ́nẹ́dá sí nínú ọ̀làdúkẹ́ kà máa gbogbo ìdẹ́ ọgbẹ́lẹ́ ẹnẹ̀dú mẹ́mánẹ̀ ma kẹ́hùn sí dákẹ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ dákẹ́ ẹgbẹ̀ kùránì ẹ̀ṣọ́ dákẹ́ ẹ̀yà léjì ṣáàkìdẹ́yìn ní rẹ̀ wọn aláwọ̀ tẹbárakà wọ́ta aláìní bódú kùmà wíwò jẹ́kọ̀ kùmà lèkúbá ẹnìkì kàwọ́jú àkàmà tàmì má yẹmi ní àmì yẹmi so ètè nẹ̀ ń kàkẹ́ dọ́wọ́ mọ́ tẹ̀rẹ̀ ju ẹyẹ ọmọ má nẹ̀ gbó yapata torí kẹ́kọ̀ọ́ àwọn ọmọ kẹ́ lu ṣe àbẹ̀kọ́ ẹtí ní ọgbọ̀ kùmá ṣàdínì gbékàmọ́ lẹ̀ mọ́má dì hàn yẹ́ gẹ̀ẹ́ ẹ̀ṣẹ́ ní ṣàdínì ẹ̀ ọgbọ̀n ní àkẹ́ẹ̀kọ́ mọ̀ wọ́n yọba ọmọlẹ́ iná burúkú ẹ̀kà kí á kàtà lè jùmọ̀ bí òun bọ̀wọ̀láìkà at masirọ́ àdàbìtúmà lẹ́yìn bí ẹni tàbálẹ̀ ṣe dé ayàkìdọ́gbà wọlé kékèké dọ́mọ̀ òun ṣe ilẹ̀ mustapha mi ka kẹ́kọ́ àti sákẹ́kọ́ àlẹ́ ẹ̀lẹ́ omi àdẹ́mọ́ ní omi dẹ́mọ́ ẹ̀lẹ́ tọ́ alẹ́ yóò rẹ̀ إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا إلا المستضعفين ولكك يا بكما كمن يبو من الرجال كي أبوكل والنساء بابوبل والولدان من يموتي جني أبوك دايبا أجو شادي وجوري مما يرو ta kọjá di uzuri àmì uzuri

iri igwe a na-aje na nke ige dị nke ige kwụrụ ọ na-adọ otu ogenele onyocha dị uzuri nwụma anyị mụta gịnị ma ee enwekwu menikechi menike mme ihe ma mụ mgbe m ya menike mma ma lekwu m ka atụ ya mee, but ebul bọdi one kalakala jali jali buja ogele mmemme anyị ma ma amee ni ụwa dị na amaja me mgbe ogele kwụ ji akparị yo ee abaka mụta gịnị amado isi ụgwa dị na mọnyụ ụgwa dị ọdachele bọ na bala kwere bịa ka ka dụgọ ka dụwa alkachi juma gịnị gide gịnị tingini to na alkachi ka ni na aka yi ebie ebie mmadụ mmadụ dahụ ojá nẹ̀kùn gígì lẹ́ẹ̀kọ́ tègìrì tọ̀nà gbogbo ma bẹ́ ọgá lè lógún kàmíhùlà ní wá ọjẹ́lẹ̀ kò máa jùjà yìí oyírí alẹ́ gbogbo tègìrì tọ̀nà ẹnìyí bẹ̀kí ìjúmà yìí ní ìmọ̀ máa máa rùkì dẹ́dánú ìmádàálẹ̀ ìjúmà yìí kẹjọ ọ̀ọ̀mà náà tí ohun àkójà bàmá tàmẹ́rin dúkìá alùlẹ̀ pakúṣáká ànàmì police ànàmì soldier ànàmì civil defense kò máa dìgáàdọ̀ ráyà múlẹ̀ ọgwụ bụ maka gị n'igbo imụde gba akanya be nwetụ mgbe ka me n'ọdụ akwụkwọ mọta ọgbụ e eki nwọchi ebo ọgbụ ele na ele nụ machin ya lali ụmụ amedago enwe ihe achọrọ itigwe ka gị adị tụdalị gbọdụ amadụ akụ enwe kuma adụ a gị n'ihi ebọọla ebe a itọgbanye nwudu ala amnu ebọọla ụmụ madụ a gị ni amịnọ adọ sekuriti yi ẹkùn bá dọ́kì security kúmẹ́ ní security kúmẹ́ tẹ̀ ní bọ́ọ̀lá ojá ní mẹ́bà òun tọ́gbágẹ́ òun tó kwakọ́ ṣaka tó dálẹ̀ agbójí mẹ́sí bá ojá ní ọjọ́ òun àtòkù yìí hmm. abọ́jọ́ yẹn ká akọ̀lá ìṣúrẹ́tù ìbákàrà kú ya kí wọlé nẹ́bìlì wọn nẹkún ìṣúrẹ́tù alìmran dánwò kú ìṣúrẹ́tù ìbákàrà ya kí wọlé nẹ́bìlì wọn nẹkún bí ṣe in min alkawfi wàlìjú ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين sẹ́ni yóò dúkọ ojú àkíní àdúṣàjú má bẹ̀bá ṣòkó gọ́smá àkíní òpó dáná àbájọ ẹbá onígbùnúgbù ẹ̀ wẹ́rẹ̀rẹ̀ àwùjẹun òpó dáná àbájọ ẹ wẹ́rẹ̀rẹ̀ àwùjẹun pẹ̀rẹ̀sẹ̀pọ̀ ọ̀gẹ́nà òpó ló yàmẹ́ tákùn ọmọ ti kóòtù kà kàmẹ́nẹ́ ọmọ mẹ́ síbá kìdókò ló yé mẹ́ tákìnyá ọ̀bẹ̀rọ̀ yẹn dẹ́ka tá máa ẹ̀ amẹ́kùnmẹ́ dúkùrù kọkọ́ ṣakáwà ìrànrìn na abáàlì ká jẹ́ wọn dúdú abáàlì ẹ̀nà àrùkù ṣọ̀rọ̀ káí ẹ̀nà àjẹ́ àní ọlẹ́lẹ́dọ́gbà mẹ́gẹ̀nú ẹ̀hùn mẹ́gẹ̀ àṣìkù mẹ́wọ́n mẹ́ra ọmọ mẹ́tíbà ìmújàgbá akìrìmẹ́ṣẹ̀ bíríkìtá túdálẹ̀ òpó me tó kọkọ́ ṣaká àmì polisi tàkàṣẹ́ dáàlì màdáàlì wúyẹ́ mẹ́dùn màá tí yọ́nà ili ya kini kọla mmanya amedokoromo politiki ameda ihe orewu politiki eda ihe wu ya chete polisi ahụ ihe okwu ama aba mem da udu he ba ọla mechi ya ya itigi tọtụrụ abalele abụghị kide ba ma aduma amena igboyi la eseti una hiletan ma nọ ka ugbeju kuma chini wala ya hatadu na sabila ma mọ na kuma nikele kuma kwehi abụọ genele ama woli keke abele emda na gbo ngeje ke gwepiu ke mani ke ngot e maji e tadi na le jordan e ani ke ngon abe ko makikili wege so makikili kadini jaga bireju akule ngeje ba ulu galo ye logi jale ulu ko kujo ku wa be aku wa babe ngado ko kujo e ikulu babe ngagudu ikulu e e aheke yi onuda e iyo ya ngele yi abiri yu ɛdu kɛlɛ ba akuli akuli tsɛ bɛ yɔ bɔlɛ akuli ma tsɛ bɛ yɔ nu ɛsɛ kamu tugana paa do ɛnɛ kɛ agudu sukulu yɛ e. kɛ adɛsi abɔ mewu kɛ agudu dzɛŋu yɛ e. kɛ agudu avɛ emu dɛ ŋaŋa tura lɛ hankele hankele ɔdzɔ akini amanagbo amɔtegini abobulɛ abɔgɛnɛ lɛ amatsaka hɔlɔ ɔgbɛtu kama ma nalu kama kama ɛka rapi oni kuma ŋo kwi ma kabe medina ni oyadeju oyadeju shawo ŋama yaduba ŋama fo wulai kai na biyo gele asa allahu an yafu anhum to allahu ibo pe ka allah aduba ŋama wa kana allahu afuwan gofuro allahu shadi yuli gola du ya ngo shado la bade to kura bade le mai ni we mi mu ngo bihi wete gbo ke ngwalu e ma eralu e ma chakawano modan e undu kerebe ọ̀lẹ́lẹ̀ wọn bí wọ́n yá ومن يهاجر في سبيل الله ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعا ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت ثم يدركه الموت فقد وقع أجره على الله نعم وكان الله غفورا رحيما ومن يهاجر في سبيل الله ẹnẹ dúkì mú mọ́ ojú ọ̀nà ọjọ́ ojú ọ̀là dínì ọjọ́ ẹ̀mú mọ́ píjì hù ẹ́ yẹ̀jìdì fi àrùbí ẹ̀yìn òwe gbogbo máa rátù ní ọwọ́ ọ̀rìn ìyálé ẹlẹ́dọ̀gbẹ̀ ọ̀ẹ́tẹ́ má jẹ́ ṣàdé nìní ọlọ́ọ̀kẹ̀wẹ́ màṣínì dọ̀bàtàwẹ́ ọjọ́ àkíṣẹ́ òkú ẹlẹ́dẹ̀ òbíhe ọ̀ẹ́tẹ́ kò á tẹ́ ní ìwòkẹ̀rẹ́ má jà ẹ̀yìn alé mùrọ́gọ́màn àìbùrú jàn ẹ́ wọ́zọ́hìr wọ́lọ́hù alim anú àtàmánu alẹ́dẹ̀ yóò ti hàfànù bíhi gbogbo kò náà rámájà wọ́n yọ̀rọ̀gọ́mà bíhi àdáa kì á nyẹ́ ṣọ́dí kí na na na na na nánanánanánà wọ sáà ọjá wọn di sáà ẹ̀gẹ̀ ẹ̀ mọ̀ dọ́ sáà dá àrísìkì ni wọ̀láyà tẹ́lẹ̀ olùlọ́fọ́dúnlẹ̀ mi kún wọ sáà àyè òtún ko kuma kuma kuma turale ne ne duki mun obihi oji adini ke apiri manyu ki mane ke cheni ki ateni bo ki acha dini ki uradu ki alutu bo ki acha dini le to alki ngodu to dojo yi yajid fil ardi ya yali uja nojo muragaman enga ubo kumaramaja kathira nana nana che domo ko ومن يخرج من بيته مهاجرا الى الله ene duki ale du ki jowo jaw ki ngwalu ki yakare bojo wa rasuli ki yakare bonu shewu thumma yudriku al maut takuku ko kare bojo na mboki aloi iya wano moletan fo eh, eh, ile ko yona faqad waka ajru ala allah ola da ingo ki ngole ba ile ga become established ubojo ola da ole ko wana ubojo me urome domo complete for example ṣe n kò nẹ mú wọn ẹn kò nẹ ọkọ hajj ra kìdíjọ nàkẹ àwọn ti hajj kọkọ máa accident nẹ abẹ kí ẹyin náà mí ìdíje ta ẹwà nà ọmọlẹ ta mọtò máa accident nẹ ẹnẹ lẹha ẹn tí gbogbo hajj òkè alóyún kéṣe dáa ayàgídé bó ṣàlàyé dọmọ ayàlàyé nìyí kọkọdúwọ ẹka àjẹrúhu alọwà ọlá da hajj kìdúkìá ìyá ló ti hajj lẹ. ọ̀làdà hajj lẹ́lẹ̀ ká ṣẹ̀dọ́ máa ń mọ̀ níyà àkídá ayàkídé ènìyàn àdóyìn oṣù nánà for example ó nà òkolo làkínú pọ̀ òkolo le emu nẹ̀ mátẹ́nì kó máa kuma mu olókolo kó máa mú rẹ̀ yíyà ànàkọ́ kí adàbìlò kó lò múnẹ̀ kí arúkọ ọ̀run ẹ̀ wu, ṣùgbùgbù tuma le a ajaruhu wala le ka mɛ kuma òhú kété dìbò ká bá yọjò wẹ́ la òun wọn lẹ́la dúdá lómi rẹ̀ torí abódúkì bọ̀bọ̀ máa pọ̀ máa nọ ládàá máa nẹ́la òun jọ ládàá òun nẹ́yìn òun nẹ́la ní ayàgídẹ́ ìbò ìfàlà lẹ́nu yáà ni ukọ́lọ́ ọjọ́ dúkẹ̀lì ká má ní adúkẹ́tì ẹ̀hún kà chàkàjẹ́ kẹ̀má ní kẹ́tì ẹ̀lẹ́dọ̀kọ́kẹ́dọ̀ máa kí lọ́ọ̀ṣì ọkọ́lẹ́ àlèyàn tọ́lọ́ọ̀ṣì lẹ́ngẹ̀ṣẹ̀ lọ́mọ́

ẹwọn na gbogbo ẹdọmọ ka ma ya ha dagẹlẹ ya na mọ onutsọkọ nkpa kutsaka ka ma ya tu fain tọ two thousand naira ŋun adu tẹgẹ da ọtí kejì kọlọ yọ na omi náà dọwọ kẹ five hundred naira tse mẹdo ŋẹ mẹdo tọ ọlada aboko ma si lọsi ni yọrù dùn n'alẹ alidu two thousand naira wọn ya dùn wẹ tọdọ alẹ ka maa kini ìní ya ba ìwọ́n si jẹ da ìní ya yọ ikú ẹdun kẹsù kọlọ tọdọ alẹ maa yẹ mri ìmá wa. ẹ̀hún kó na pípé ń gbogbo ọjọ́ ẹ̀hún lẹ́wọ̀n ọjọ́ adùnrin nílẹ̀ ẹ̀májàkà ṣe tá níbà ìní àwọn kò ẹ̀dú kéṣe ṣe bá takọ̀ ọ̀nà wúyí yẹn kẹ̀má ní kéṣe gẹ̀ ní wọn kò yí lè kúlè máa nàwà kẹ̀ pípé dú wúyí yẹn ní wọn adọ́jọ́ ọ̀làdọ́jọ́ ni ene ene ki kpone nisi eh mi keta de ikpone ono ono bo mele wanyo mela ibuka ki ayo edeli ori wa ta pa ki ara rojo kai nini yeni hi oligire che bazamena ni bingi happen no oluka israiliyat re olugire che israiliyatu sahihatun shay oluka duki chola ki happen de bazamena e ni bingi e bazameni be gbele zameni be israila ngi imudalu a nebigi ku ka nebiga kini ẹgba igbele ẹmọgbọ ya hapun ba tolu ka ilẹ israeli ya yẹ fẹ yolu dọm otila nti ka di imani pele yedugi aya kima achala nebigi ku ni kọlagide onwe ki amudọ kọkọ akọla ka nebi acha ka abẹ kọla di ni tọgẹnẹ lẹma wọn di imani ku ma gba edugi aya ki ayi wọn jẹ kpaola eki àdínì wà ní àbàkí ní àníbì ní tọ́yílẹ̀ múdò olùkà yẹ ìpàdé ikọ̀ máa kọ̀kọ́ òun ọwọ́ ká níbi dáúdá ìlọ́yà ọ̀yà òkíkà ìdílé èèwọ̀n yá mọ́yà nẹ́ka wọ́n gbà mẹ́rin lẹ́kọ́tùkú ogun tìrígé bọ́ mọ́yà ń gbà ẹ́ abánilẹ́ àbàkí àníbì suleiman mọ́yà ń takọ̀yà ń anára rẹ̀ òjìbó lẹ́ ìjì mọ́lẹ́ abánilẹ́ àbẹ̀kí ní ẹgbà kìdílé agbọ́ ha níbi sílẹ̀ mánu yí àmọ́yà níbi sílẹ̀ mánu ìyáda sípa àmọ́yà àwọn kéèkéèkéèké àmọ́yà àwọn àníyàn akọ́ ọkọ̀mọdé ọ̀lẹ́mí àmọ́lọ́gẹ́lẹ́lẹ́sí àbẹ̀ká níbi ibrahim ẹgbà kì í símọ́tọ́ ìyádodo lóyí ìyáyá tàǹgàtàun àmọ́lùkọ́gẹ́lẹ́sẹ̀ nánà kùmà kàlùgbàmà níbi ọjọ́ kì tọ̀tọ̀ dábàá nílẹ̀ ìyíkìdẹ́ ìṣìyọ́ mẹ̀mẹ̀lẹ́yìnṣin kwalọ̀ àníbi sọ́lọ́láhùn àlẹ́hùn ọ̀sẹ́lẹ̀mà ìdébì bukhari ìdébì muslim kàkẹ́nẹ̀lẹ́ ẹgbà igbélé ẹgbà zámẹ̀ ní igbélé lẹ́bà ohun ìpónẹ̀ òkè kàṣíkù ìdílé ìwà tẹ́nẹ́kà ìníní ẹni lẹ́bìtẹ́ nínú ìkìtà ara rọjọ́ abóhùnmánùmá ní ẹni ọyẹ́ ẹmọ́ gbìtò bá gẹ̀ẹ́sì yẹ ọyẹ́ ẹgbà ní ọyẹ́ gbìtò bá gẹ̀ẹ́sì ìyẹ́ sọ ọyẹ́ ẹmọ́ gbàgẹ̀ níbẹ̀ fún àwọn ọmọ ẹ̀rù pamán ìwọ́n mẹ́ni lẹ́rù pamán ó nẹ̀ ń yọ dèlí ìyá ẹni kì nùmọ̀ zámẹ̀ ní malẹ́tì nínú àwọn kẹ́ẹ́dẹ́ ibẹ̀ ń tọ́kùn kẹ́ẹ̀kọ́ nẹ̀lẹ́ òní ipa gẹ́dẹ́ òun ẹ̀wọ̀n nẹ̀pá ti lè lé kábàjọ ẹ̀mí ọ yá àgbètò bá ń dáa ẹni lẹ́yìn ní káì ẹ̀ ṣùtà kọjọ́ mọ́ àgbètò bẹ́ẹ̀ àmọ́ kí gbètò bẹ́ẹ̀ bá mú bí he ògẹ́dẹ́ tẹ́ ihò ìgẹ́dẹ́ mu di he òkú máa dẹ̀ bí ó nẹ̀dà hùmẹ̀ ẹ wé mi bá ṣàkàṣì tó bá ọ̀nà ẹ̀dàbí wọ́n lọ́lẹ̀ ihe ọlẹ́ tó ló tẹ́ ihe ogbò múnẹ̀ ihe ogbò abáyọ̀ ọmọ mẹ́rin lò kẹ́ yá gbọ́mọ kẹ́rẹ́ àrọ̀ ewu le mgboki ili yi na ma adaalụ abekisi ji ni ma turu ma si ji ise yi abeka gwogele mamadan stọọgbụ ma kinye amado iji ise yi ka ma adọka ki ili yi na ka ma adọka ki si ji imi abu yalu ti e ili yi na da kella inna kitabal abarari lafi ili yi imi abu yalu ti si ji ni da

ya amu amune akpai so abeku ma ma dimi aluti huna ogane abila ma wajo yi so abeku ma ngo dimi aluti o yala tate amarugo ango ya tudu ma ndi ubo kya ara rojo mo ya alude tudala abile ngo obere wa to aro chane ma. abe ya madui be ya na ma madui ama obia ne mpa kushaka ma ndi abeku ma shambela ku ejumomi amadui ma ndi ki ulẹ̀kẹ̀lẹ̀ dúhà lóyí ṣùlẹ̀ yíya tó bá kẹrẹ̀ gọ́jọ́ ulẹ̀lẹ́kẹ̀lẹ̀ dúhà ló tó ni a nẹ̀mà wí wọ̀ta yàbálùkì àti sẹ̀fẹ́ yọlọ́dọ́á a nẹ̀lẹ́kùnmá wọ̀nyí gbogbo yá ìmẹ́rùtùlẹ̀ gbogbo kó yí ọmọ ìmẹ́rùtùlẹ̀ àgbẹ̀gbogbo yá ló ìmẹ́rùtùlẹ̀ tẹ̀mẹ̀lá ikú òókì ní sáàjà èkìdí sáàjà nẹ̀ èkì onye onye ya na-eche okilimi to mgbe ike ya alụ ọmọ imerụtụlite tagije inye nele ma mụgba ihe amado ọjọọ adịghị efe ya olu ọmamadịnate ẹwùsí dágìdá bá nẹlẹ ẹnẹgìdá ìlìgá mú wọ́dùhù mẹ́ omen fi sabililá

وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا تو قلنا الله تبارك وتعالى yanihi wai za zarabtun fil ardi shanku mai yawo ce duhu o ja ne falisa alaikum junahun an tafsuru min as-salah inu le fi mumenu shanku mai yawo me chodi o kasuru o ma ya kola wa o chenkume ko me chodi o we du chodi gide yi ola meji ni sei o ka onti ga gini hi o me ka mu du se ule ule kume ko gbo ka to ba le hun kosuro la kale kiji ati ga gini aluka o ama ba kɔsuru ɔwɔ emu do kudago mɛlɛ kuma mu tudago mi dzi tiɛn kɔla yibɔ la ɔwɔ kɔsuru enini gide ŋu nana ɔwɔ kɔsuru tiɛn kɛwɔ la kalugbɔ ɔwɔ kɔsuru ɛma bu kpekpe bi etiki toro kɛse bɛyani ɔla kidɔmɔn enini nana yanya generate enini nana to dɛ ŋu de yɛ ŋu ka kami malimi kuma akko littafi kuma ta dute babi littafi ma kuma akko laujin amma kasuru lai da yawon ka mama gbe shi bayanin wọn akwai ba igbele ni yawon duk mama koko biya shi bayanin wọn akwai ba igbele ni to abirejun igbeji aikata mu ne to da ba da lẹ́nu ẹlẹ́gàkini ne olugije nga chọrọ kasuru òun chọrọ e e kasuru dáàmà ọ̀họ́ kasuru ẹgbà kẹ́ẹ̀ṣe ṣẹgbà ṣùgbẹ́ kìí dídága chọrọ abẹ́gà kí ni ẹgbà àmẹ́ achọ abẹ́gà kí ni ṣe kìí ṣe ọ̀ṣùlẹ̀ mọ́mù ọ̀nà múrùmù náà chọrọ rẹ̀ ẹ̀ta èyí imudu eke te daga cho ene ke chikasuru shem kulimamu ki togbawe ki mu ya chi wongungu e chine ke chikasuru iya mudu e togbowo e kanga bu ki ụmụ ya nge chi ya do chi amma ku we acho mashala un chaka olengede no mashala un abi chi ẹ̀hùn tó kìí yẹ́ ń wọ̀ ẹ̀kẹ́ yá tóbi wọn àtsọ̀ ọ̀dágun bẹ́ẹ̀ lẹ́lẹ́ òun òun gàṣe yìí alábẹ́bọ̀gbọ̀n máa mú yóò ma ya máa yà máa kó tóbi olùmọ́ máa ọ̀dágun méjì ṣe máa sálámà pa máa lè ọ̀ máa yọ̀ ọ̀ máa tẹ̀ olùmọ́ tóbi wọn lè jẹ́ ṣe ṣe ọ̀dágun amma alkuwace na ulanwace yi shan kuna ju dogbewe e ṣe ni ke data ke ṣoye ke ti jiwe alabiruwa jugu kekeke tubi un ke ti ji keku salama kuwa ki lo ime turuku eke mu date shan kuna ju dogbe e o lago me o le fini amekumeci otakada akumadọ akini sọtọ salati من التكبير إلى التسليم كأنك تراها للمعلف الشيخ محمد ناصر الدين الألباني رحمه الله لتافي لله كما جوال كما شو أو يا نبي دابنا كي أنا بوي دوم ناشيابا إيه لتافي لله to ihu mo mole ma ti duwa gini hi hata ma ulma ke acho iba o ulma ọwụlmamu yi gbani tabali weke dubil mamu kele ka gịnị ọla anyo onwe kene ki ọla lata na ogenele ọwọ ya zuri asir magribi isha subi nga ka deva ekwa tubil ma meke maneji so na ki agbanili a onugunugwe wene ki ogbani ya na balage because of ọla hia ọla ihe ọla anyo onwe ni ma ọla bụ eke mọ owe kọda turuke wekitike ihe echekelu sene ulenge jene ene ulenge chi e kwa si bil mama ul mama ma kana ulade du bi mun onwa chini cho nga le jo dalu o ya tini kenya du machini ye kelu yo aba kumo tu e du kelu ye aba kumo ta tini ku kwa de bo teme ul e kemo ko da ubi ke ho ye chale ji kasuru tu kelu yo de kere bo gala ba kere bo gole intaglen ona ice ya kare ba nabi sallallahu alaihi wasallam i report ne lati al ma ko tibi o ba no mo ko da o da ko mi ju cha nabi awa approve so tira ba ne o ka suru kuma ce ba iso wo iso wo ba lu jin iya so wa ya jin torí ṣe ma yọ́nà òlẹ̀bá kaduna kano zaria lagos jos kàmẹ́kọ́ àmì nìpẹ́rẹ̀ ọ̀nà òlẹ̀ abu kame kwa ma kore kwimi chen kwa weka domo ke ni kasuru ba ya ti abe bodo ma ni hi enge ngoni ni kasuru wa piyo ni yona tale do kan ba yo amali ga yule mele enge ngoni kasuru wa ibi donc ni kasuru wa yi ati ni mengi ni kasuru wa eluti suratu nisa'i aya de lekanyoka aya lewo kasuru irule etu mume mgbe chineke bụ eme bụ ale kuma mdu cheji ene cheji puwe ke nya do wechele yi ire ju we ke do wechele ke chewe awaka ene ki acheji shewu mi teme lu ki mere shi mamo la 50 du nwe ke sha awaka la 50 le ma du ngi shi o ni teme lu to en wa shida ke nya do pata wole se nko yo taka le gbogbo adejugan ki ami malimi ka ojo okide bayi ni gbogbo yi ni ceun ki tula adure ni ele duwo ba o dara mo kese okosuro ene ki lule elulu ye jiduwo e ti kosuro ceun ke kwemi ke abaku le nge ko wunyi ki choku bi ate nge wa wadi ene ma de kosuro e kese ni

ọ̀dà ìkejì máa ní iṣẹ́ ń kú mẹ́tíòkù in khiftum àyíyẹ́ fìtínà kúmù nàbí na káfàrù mẹ́dẹ̀ jíjì tó rẹ̀ bàkà máa káfìrí àdìhẹ́ àyìn tọ́gbà mẹ́ mẹ́mọ́ mẹ́bù èjì èyí ni abájọ ọ̀lẹ̀ jíjì ló yàdọ́mọ́gẹ̀nù ọ̀lùkó ìwọ́n tó pẹ́ má dẹ́gẹ̀ ní bẹ́ẹ̀ bọ́ tunu ọyọ le gami condition lu le bọ ẹni tiẹ nkùn mẹ tsoko tó dẹgba kama káàkiri adìsí na sọgbà mẹ mẹ mọ mẹ buwe tọ ọlọpọlù yà dọmọgẹ ẹwọn àti dájọ tó rẹ àwọn bọbọbọ tẹ ní. ẹsẹ ìní lẹsẹ ìní nọgbó gágá kìí ṣe ìní nọgbó gágá gbìtìgbìtì kìí ṣe gbogbo wọn anike bi ìwé ìní lẹkọ dáa àádọ ìní lẹkọ fi adìs èyí kì mùsùlùmù gbàá ashabu sunan gaba daya abu dawuda ibn maja tirmizi nasa'i ko amma ashabu sunan gaba daya ma ba hadisi lalewa musnad imam ahmad wa bi hadisi lalewa mainihi ya'la bin umayya ya'la bin umayya on yati sayyidina umar umma khattabi nini yenu bagban kaya kede kai aya kede kai ni tẹun kùmẹ dọ́nà ọ̀lẹ inú lè fi mú mẹ́nu kùmẹ mọ́ ọ̀mẹ buwéjì tẹun kùmẹ tún kù tẹ́lẹ̀ gbàkàmà káfíìrì àti títí àtọ́gbà mi lẹ́nu umar wọ́kọ̀dé amẹ́nà aláhùn náà èyí ni abájọ ọjọ́ mọ́lẹ̀ bọ́dún àmẹ́ ọ̀làbìtì náà bá dúdú

uwe olugbe nínú ìyàwó déhù ẹ̀ tákì nínú lẹ́wọ́n déhù yá àlá ọmọ ọmọ òmẹ́yà ọ̀làlẹ́ àwọn ọmọdọ̀là tí wọ́n débi umar bin khattab tákì umar bin khattab rẹ̀ lánàá ìyá ẹ̀ nínú ìdẹ́ wọn tá níbi tákà níbi àmóyè nínú lẹ́nu ọgbọ́dún àkọkọ́ṣáká àti ìfà àbájọ ẹ̀ tákì ní òkò dédé òkò dédé àná nínú sẹ́dẹ̀kà nìjẹ́mọ̀ yọ́ra wáyé fa akubilu sadakatu ani je ni memo sidaka sidaka le memo babo yo tege me kayo mo joge memo sidaka gba me do na le ku me o me cho kasur leki ale kadu o ye le kiti tanifa abubakar bin abi shayba litati hadithu hadithi ka di mo mole ene madu agini abil hanzala hadda yenu ti umar nini o jo kasur kama ti dagu meji gire ngi akito ìṣẹ́un kà máa ṣòkò wọn bí àkàmà kẹ́ṣọ̀ ọ̀dákùn méjì wọ̀n náà nù áàmìnú èyí ni ọlá àṣẹ̀bọ́ ọ̀lọ́kò rúdọ́ mọ́gẹ̀ ẹwà àwọn ọdọ̀ ọ̀kan sórí wáyé kiri sẹ́nà ọmọ rẹ̀ kàwọn kàkí ni súnnẹ́ tààrọ̀ tó lè láyé sallallahu alaihi wasallam àníbi ẹlẹ́gàlú súnnẹ́ lẹ́nu àmàkẹ́ wọ́nkì anu bilage ina maru akiri kristo ma wahab gba akwụgbọ abil wadak yenu ti abdullahi ọma umar nini ojo ọkọ suru kuma ti dagu meji ọ na ụlẹ yìí ngakini hiya ruksa eh eleka won ngakini hiya ruksa no icho ti ojuju ishin ojo da e burwon ishin ojo duwa nazalat min as-sama fa in shi'tum farudduha iru meju me aka ma gba ojo e buru ile bo e jinga ma ama e gba elelele nga ma se icho ti la nge ogele nga billah ma umur ogele nga e ka mo ni sutra banale hadith sewa iya takada nasa'iyu gba ogenele abubakar bin abi sheba gba abdullahi bin abbas yeni amma cho kwa nabi sallallahu alaihi wasallam sallaina ma rasulullahi sallallahu alaihi wasallam baina makkah wal madina yana amma cho kwa nabi gowe makka kwa madina wa nahnu aminuna la nakhafu bainahuma olu kudu dane ni hayi dude dane ko wede amade yona lalu lele rakatin rakatin dago mi yinga maliki shida kama doji Thank you ọ̀làwọ́ fẹ́ dáa ìlìdá ọ̀làwọ́ fẹ́ tọwọ́ ìlìdá àbíkù ma jẹ́ akọ̀lá gẹ́gẹ́ ìṣẹ́ àmì àmì sahabi àdébí sallallahu alaihi wasallam abdullahi bin abbas zai àdébí sallallahu alaihi wasallam kharaja min al-madina ila makka la yakhafu illa rabbal alamin àdébí dukun makka dukun medina ti makka lo inu fọhun dúkìá sí kàkà makka fẹ́ra kú yàgò ima shuko yon ishu kwa ndi yona ganye amma ta'ala ta'ala ku salla rak'atayn da go miji na ne bi kishi o kasuru na ne bi kishi bo ga ja ga hadisi gide ka ni ama ama yo ni bi alama ni bi alama ni bi alama ni bi alama ki akola ojo o kasuru o bale ma jira ma kini kasuru shola meji kasuru kaymiya eh kasuru eh, kasuru kayfiya wa kasuru kumiya alkeifiya ona ke cho weli e o kosuru ke ubu ane tuli kimu dulili kosuru la kade kemiya ya shaluka kem ma ke kem unude e kemiya aluka o uke amubu ane so chanku ne dona ole ojo wala baun ki abi o wani inna uh, innal kafirina kanu lakum aduwan mubina amma kafiri ba ẹnà ọ̀làmẹ́ jùgede ohùnmáṣe yóò alákọ́sùrù ipò yìí àmá bẹ̀yà nìkì bọ̀bọ̀ tí kí kàṣẹ máyún ṣìkàkí ni ọ̀wọ̀ yíyá pọ̀ yíyá máa ṣe kọ́sùrù máa bọ̀ wálẹ̀ ọ̀wọ̀ ikú máa bọ̀ ọ magribi ohun ma bụ nwa na-ebetatalemu ghachi Ama azubur al'asur al'isha etalem Tọ eri a muna gina ka awon tochi ugbola kini gini na ẹni tọ́nà ọ̀lẹ̀kẹ̀ ọ kọturu ọjọ́ mọ̀ ní àti Kini nínú òmúnẹ̀ àti kàkíní òlẹ̀ mẹ́lẹ̀ mọ̀ nú taki aṣọ ọkọ̀ sùrù ẹ̀lẹ́gún ulẹ̀mí lè mú inú òun lè á lè taki aṣọ ọkọ̀ sùrù tọ òhìn nínú ilẹ̀ àmì máa lè ní màmúdu pọ̀ yóò lálẹ́ pé gbàgbé máa mẹ́rin àgínihí ọjọ́ mọ́ọ̀nú ohun máa ṣe máa ṣe kọ́sùrù níbi sọ́lọ́lọ́wọ́ àríwẹ̀ sọ́lọ́mọ́ ìyún lọ na mẹ́wàá ọjọ́ mẹ́wàá lẹ́kọ́ fún ìgbèsè na alẹ́bùsọ́lọ́lá alẹ́sọ́lọ́mà fi mẹ́dínà rí maka ìyẹ ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá lẹ́ kọ́ fún ìgbèsè yìí tunalẹ̀ abdullahi bin abbas ṣe sẹ́yìn bukari yẹ́n ni ma leba níbi dùn ọjọ́ lẹ́ba ọjọ́ mẹ́wàá lẹ́ kà níbi jẹ́ pàmò gbogbo dákàmà lójú. abi aso yomo egwela unga nibi echi koturu kadi tudabanele ule du kamali kem do yomo egwela amaji kichi koturu gugu ejo yomo egwela akwebale to gbalo ba fa inzidina atmamna jem kule mali go yomo egwela do ba to ma amachi ni peko ama o chikotu ko gbalo to ba re unga mi sahabe ki bobo ma ngo shiredi mu bayani wala eleke akai ama wogba

Ah, ẹ̀kìdúlúgbó olẹ́ mẹ́lẹ̀ mọ́ọ̀nù kì kó náà lè tákì ṣe kásùrù máa ní àníbi sallallahu alaihi wasallam ìyáàlù lẹ fẹ́rẹ́sẹ̀kì mẹ́ta ìyá ṣe kásùrù máa ní àníbi sallallahu alaihi wasallam ìyáàlù lẹ mẹ́lẹ̀ mẹ́ta ìyá ṣe kásùrù tòtòrò abánilẹ́ ó ilé àmì sàhábà àníbi sallallahu alaihi wasallam máa ní ìṣẹ́ kàmáwó lẹ́ lè kùlẹ̀lẹ́ lè tí mẹ́lẹ̀ mẹ́ta mẹ́bà máa ṣe kásùrù aba mi hadisi gida bene akini ebo ajola mai wa kima chi wa ajola mani taka mali mamujun kode norma ce fi abdullahi ibn abbas ne ne oji mele mo nu kuma alule taka ma shi kasuru hadisi ne rubu dai bukhari rubu ne ke akini taka ma mo chi kasuru che de ki ole pili ti ole mi logo meji nyo mejo ogenete ma duwa mazhabi mamu malik le ma akini che de ku kule ti mele o meji nyo mejo to ta kai ne kici kasuri to ina mi sahaba kuma di ma di fatawa bana le hatta ma wani da bana kin abdullahi ah, bin abdulaziz abdulaziz bin abdullah bin baz rahimahullah bin baz fatawa ko dike du oji o le kasuri si akini e ba kin le wi mele obo meji yen oji du amma oji ju ami mali mi jana saudiya ikma do akini lejinatu daima ami mali bi ni ni ni ni kuma da fatawa ama ma ṣe tu yeju ma simiti ni mítìnì ojú ọ̀la gidẹ́ kagini tọ mílẹ̀ mọ́nu ohun máa dùn ní kàdé ńà múnẹ̀ dáa torókí gbogbo jí ńà múnẹ̀ ayi ni tún ká níbi máa hàn mẹ́mẹ́lẹ̀ ni àmà kà máa ṣe máa lè ní zámi ní amáríkì hàn mẹ́mẹ́lẹ̀ tún ká níbi máa hàn mẹ́mẹ́lẹ̀ ni ina bẹ̀rẹ̀ dúdú kà máa máa lè ní zámi ní kà máa ní kíní kà máa kíní ṣédé kí mu di mílẹ̀ abánigidẹ́ ṣédé kí mu di kìlómítà abánigidẹ́ tá ẹni dúkìá ya ìgbẹ́kí mistake ń gbígbé ṣe ẹ̀hún ka mama dé ṣe àgídí ó nà ẹ̀lẹ̀ túbọ̀ dúkùmọ̀ àti ìlẹ̀ tú lẹ̀ ẹ̀hún dúkùmọ̀ àdọ́kù lẹ̀mẹ́ ó nà ẹ̀lẹ̀ tú lẹ̀ lẹ́mẹ́ tọ̀ kọ́sùrù yà ṣìgé ngbòmù nà aló yémẹ̀ mí takùmẹ́dọ́ àgíní ìlẹ̀ tú lẹ̀ ngbòdúkù nà alẹ̀ tú lẹ̀ sharhi bulugul maram kitabu yake akola ujo wa kasurba salatu safari owe neule omo ma se duwa omole ake oyo na aje taki kasuru abi akini kilomita ali taki kasuru abdullahi ibn umar sayyid abdullahi amma sayyidina umar radiyallahu ta'ala anhu ohun dé àmì sàábé kìí ṣẹun dúkà níbi ìṣe àmà àgbẹ̀tẹ̀ yá ṣe àtàmà tunẹrun ẹni dúkà níbi ṣe májàkà ṣe ṣe kìí ṣe alẹ́jẹ́ àrùn yọnu báyà hàn níbi ṣe ẹ àtàmà báyẹ̀ ní olúgbókà olùgbó olúgbókà ní sálà sálàmà kì wá ọjọ́ ka nǹkan níbi pẹ̀rẹ̀ màá ló túlẹ̀ àníbi yọmọlẹ̀ ó lílẹ̀ tẹ̀ gbọ́gbá àníbi mú tẹ̀pẹ́ jákà níbi lòhùn òun àgbáyà nà níbi báyẹ̀ ní òun kò mú tẹ̀pẹ́ ẹ̀gbà dúkò dá lòhìlẹ̀ báyẹ̀ ní olíkẹ́dẹ̀ àníbi alùwò olíkẹ́dẹ̀ bá ìtẹ̀pẹ́ ń egba dugide alụ mọba ya m chekweta gị alụ onye ya merụ elu abalị bịa alụ nyela etekwe oleje gwuru m etekwe ele alibani bidola ma ọgwụ nkwa anibi kwere ma alụtugbo anibi ugbo ka anibi

turabalẹ̀lẹ̀ òun abdullahi bin umar gẹ̀rẹ́gbà máa ní yẹ́ ni òun áyúlẹ̀ eh òun áyúlẹ̀ òlẹ̀mílẹ̀ka òun ẹlẹ̀ bá wọn láti kọ́sùrù òlẹ̀mílẹ̀ka òun ẹlẹ̀ òun ẹlẹ̀ tó lẹ̀ òlẹ̀mílẹ̀ka bá yà ti ọgá mi yìí òun yìí yà ti òun mi yà ti

onugunugu ulẹ̀ ọdọ́ ka máa dúlẹ̀ ọdọ́ ka máa ṣe kọ́ sọ̀rọ̀ máa dúlẹ̀ ọdọ́ méjì máa ṣe kọ́ sọ̀rọ̀ ráàyè gidẹ ṣàmì ráàyè ẹwẹ́ kí a lulẹ̀ kúgbó àmì sàábẹ́ àníbi sọ́lọ́lọ́wọ́ àlẹ́wọ̀ sọ́lọ́wọ́ rẹ̀ táàkì jẹun ìgbìtì ní máa lè ní obì alẹ́ inú kí ọmọ ọjọ́ kò máa ṣe kọ́ sọ̀rọ̀ kalẹ̀ torí àmì máa lè máa ṣe kó máa hẹ̀ ọmẹ́ màlẹ́kà kí ni ọmẹ́dùkù máa ń yá hẹ̀ abájọ yìí ọmẹ́lẹ́ di amude ogo ma kini aid correction ngami sahaba nabi that is en kami sahaba nabi kuma na yuta ali kuma bukatu kuma ma he omewu ni e, ni tumale a bere tumale ya awa ma ga bere ye wa de understand ni adini wa obi ma wo ya de kudala wala mazhab maliki yani uletaka chikasuru milo bo meji yo mejo on uletaka chikasuru yi ola di akaya cho limi yaron taki kola le ni sahabi ki mam malik bola le kubu ni sahabi ki kola bale tak ma taka ma kola bele le so jan kabire ye le ko miles ni is good isinyo mu abanele ene du me amun ojo amun sal ongechiri ụmụ enekichabiri e, e, ju ka ma abdulahi bin umar na ya ụmụalibọ ka a ụlelikwemi ka ya leta a ya ekọtụrụchi tarụta ha ba nebekwu ma ọchọ kata ọgba nebibi di ụmụ nwacha alibọ ma dọwọ ẹnẹbí àwọn ogun àrọ̀lá èyí ye láàbẹ̀rẹ̀ jú méjì lẹ́ yégi bèrè òyìnjú ohun alẹ́bọ̀ arọ̀wọ́dé hun rẹ̀ yíwẹ̀ ìbèrè òyìnjú kàkí 48 40 km 40 miles

ẹgbọ́ka ládúdú almugni ibn kudama ẹgbọ́ka ládúdú àmìlítà fi mazhab malik àná àmì àdísìkì ajé ibn kathiri yìí wọn àjẹ́ agbátákà akàbọ̀lálẹ̀ sẹ́gbàdú kẹyìn àkà olùta ẹ̀kọ́ mílíọ̀nù àádọ́ tó ṣe dé mìíràn ọdọ́ yẹn yẹni inna allaha a'adda lil kafirina azaba muhina ọjọ́ tẹ mọ́lá tánẹ̀ lídàmí káàfiri pa azaba ya ṣùkànà وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتكن طائفة منهم معك وليأخذوا, وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من وراء ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ليلة واحدة نعم فلا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم صدركم إن الله أعد للكافرين عذابا مهينا نعم أوكي yoko aiki ga innal kafirina kanu lakum aduwan mubina amma kafiri eno la meju gidi mashi aya ito ikuma jaya ma yani wa idha kunta fihim shan kuwa ni bike dihuma fa aqamta lahum as-sala edo dago ma kuma báyé gidẹ́ ìṣọ́ akùnmá ṣọ̀wọ̀lẹ̀ a owó ìyàkọ́ rẹ̀ tó àmọ́kàtí ìlú kàṣe pé ní ṣọ́lá síkíhù síkíhù ohun makọ́ àbílẹ́jọ́ akùnmá ara rọjọ́ anàmá ṣọ̀wọ̀lẹ̀ yòyìlẹ̀ tàbí nǹka akọ́ṣẹ́ rẹ̀ ọ̀là ẹ̀mọ́tẹ́ ọ̀là ẹ̀yọ́yí ẹ̀ṣẹ̀ yìí náà ẹ̀ṣẹ̀ ọ̀lẹ́lẹ̀ dúdú ilé kọ́ àmọ́ ọjà aka ìhùnmakúnma kó dágòbí ẹkúnma tọ̀ wọ̀n ni a kú dú àtìlẹ̀ àtẹ̀hù ẹ̀hùn ìjàmá kí àdẹ́pa ma fún ìdá sẹ́jẹ̀dú máa mójú kó kanẹ̀ fọ́lí ẹ̀kú ní míwọ̀rá ẹkùn máa kó dágòjù bí mẹ́ àti ní káàkiri àtọ́rọ̀ ìkọ̀làgẹ̀dẹ́ ẹkùn máa kàídá torí máa ní ìdá kúntà kumedoko ugwu edehuma kuja dane fa akomta lahum sala kechini ekudago ogba kechini cho nwuma that is ekudago ogba kuekwa machini cho ikije gi mdo godu mala tubi wa cho nu abogu dane infalte kumko ifatu minu maka ibebo kiko dago jo oja aka kwe ha ma ba kwe kuma ko dago jo abile kuma ya dago jo iba

وليأخذوا ya وأسلحتهم تاكي ما غوين جما ما غوين باكوما ما غوين جما that is ma غوين هذرهم security ma enwe ma do depend on ma wa asilihatu ma yen eku ma ta ale du ya kwa me idoma it means chen kuma ju wa ba budanda ba jori eno na chi giboka tu bie ibebo kidago kuma na de jugane mebo kidago na de jugane sẹ́gbà abẹ́rẹ́ dáwọ́ bà náà déjú gánẹ̀ ṣìlíṣìlíṣìlíṣìlíṣìlíṣìlíṣìlí ṣẹ́un kẹ ọ̀ṣẹ́ kẹ sálámà kẹ ẹ̀ṣẹ́ àkàdọ̀ ma abẹ́kìdú pa àmàkùnmakọ́ àdàmà yá mẹ́wọ̀n ìjàgbà abẹ́kùn màmá ṣọ̀ ọ̀tá ene gidibi olumamu ya ya kisalama dogba ngo olumamu to luzuri ya me darura ka ya bajo olumamu oda bo kati olumamu leta ni dike obi to gbo yi age o ma ki chene ole ma chi i oda bo kati ka ni so orugu ya chi nma i oda bo kati egba ki kwane kido yi kwane ki ada ga ota te ki ada go dage keji eh egbe ti tugbe ki akwane ki ota tele ba onwe ya enweghị ụwa na-enye katigida otu ụwa na mmadụ jiri setịdị siri aha ya ịgụ ma mmejigide amakwa nele onwe ya igwe anọ mekwa ụgwọ ma mmi owe kwuwe igwe anọ mọgị gwọ ma abe kumadubi enweghị ama ya ama ụgbali gwurutate ma ọ dagụ ka chimanya owe ma ọwụrụ ma egbudu ma mmekọ ma chimanyetara makwa makwa mali makwa adagụ ji laịnị beyi abele ma wọn dàbíá àbí màmá tí a ní àmá yìí anebi ànébì ya yẹ ọ̀dágókè òǹkì bọ̀bọ̀ yìí ikú ànẹ̀yìn ti pàámà iye ọ̀dágókè lẹ ti pàámà gágá jìzútìsíra àti wájìbì ìṣe okòwò àbájọ ya ọ̀tútù ìṣe torúkú lè máa kíkó Ya ní jìzútìsíra

ẹ̀lẹ́kọ́ so ọ̀nà màátsọ̀ owó lè bá ìṣẹ̀nana ẹlẹ́tẹ́ bí bulukul maram kìtàbù yìí kì í akọ̀la báàbù yìí kì í akọ̀la sọ̀láàtù xawfi so màkẹ́ bọ̀ wá ẹwọ́n lẹ́tẹ́ ìfùtúnú tunu màkẹ́ bọ̀ wá àfùmàtsọ̀ lẹ́lẹ́ olójú yìí ẹwọ́n kì í ayé nyẹ́ ńlá àtsọ̀ òbídà òjò kìlọ̀ ọgbẹ́ yà nítorí ìyá wa tá màátsọ̀ rẹ̀ lẹ̀ àá bí yọkùnyà kí ó yẹ à takayà àtsọ̀ kí bókà kí dágò bókà kí.

kuma kamar an yi karatu ta mashi bayani ki babamuwa na waɗanda zina kafaru amma kafiri ma dikoto lau tagfuru na an asili hatikun mai ma tola nonyen wujame ina ne boke a hapu na gbogbo kama bu jimu aka ah, di satellite yìí ṣẹ́wọ̀n mẹ́gbò saudi àkùnmá ṣọ̀ ọba àmì sójà máa máa ṣe ọ̀run àbẹ́kùnmẹ́ ṣe alẹ́ ọgẹ́lẹ́ ma dáwòye ọmọ jalali àmì sójà máa kwàmì civil defense mọ́ ma dáwòye ọmọ jalali ẹgbẹ̀bọ̀ awọ́ndà ìtàkà àbígidẹ́ mṣọ́jà akáfìrì ma káwọ́ gẹ̀ ọ̀tálù là máa yé wa yé àmúnẹ̀ jalali ṣàmì sójà akáfìrì lọ́wọ́ yìí kúnà tùjú ọ̀gẹ́lẹ́ lẹ́gúnmẹ́ à ń pa kìtẹ́kìtẹ́ yìí masalaci an kpagite e ọmọ ba amato ma ṣigidu lai ma ṣe ọ̀run wọ́n gama ma ní dábẹ́ ní ma ṣe ọ̀run masalaci egi daga agwọ ẹ̀dẹ̀ ba ọmọ ma ẹka ka masalaci ba ma ẹka ama ma ma ọ̀run ma ṣe kó agwọ ẹ̀dẹ̀ mana ṣe ma ná kú sálámà ba ma ma ma ma masalaci ma

ami security masalaci ubi ne amma don ma diga di ma egbe ka be ya tege choi abe ya ama ama yomo ama anwo choi chaka ci saudi agala fiti ma yi taka ma kuma wo mo ba kuma yi masalaci hare mi kuma acho ba amma alga ho ci bi bebo ci unaiza mo ma acho bebo ci batha ma acho eh ìbẹ́rẹ̀ bọ̀ àti àgíní a máa máa kùnmà ní ìnìkọ̀mù yìí a máa máa yọ̀ ìmàkí takùnmà wá dìgáàdì àbíkùnmà yá ṣọ̀rọ̀ máa ti jẹ́mú ìdẹ́ àmàlìkà jẹ́mú ìmá ṣe mẹ́ ìmá kábà ti ṣe dọ́gbá ọmọ ìgáàdà mọ́jáde máa ṣe pàkúṣáká àmà ìyáhọ̀ ẹmà so ẹ̀hùn máa ṣe lẹ́jẹ̀ ní àdí nínú alìkẹ̀lẹ́kù máa jẹ́ àmúnẹ̀ ìjà alálẹ̀ yìí na mú kọ́lọ̀ ẹ̀kútẹ̀ àǹfààní ẹ̀kútẹ̀ máa ṣe ìjà alálàbánilẹ́kùn àti ní àmì yàdù kò tẹ ẹ̀dọ̀ àmà káàkiri málíkà kí ni mẹ kójí má nẹjọ lẹ́ẹ̀ máa wọ́n gàbó kàgbà ó dábòjì òmẹjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹnẹ dúkì níbẹ̀ bí ẹnẹ bá ẹbẹ̀ náà lè kú tẹ̀hùn màlíbó kàgbà dábòjì òmẹjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbàkí ni mẹ náà ọ̀lẹ́ náà ṣe ẹnẹ kà dọ́mọ abáyọ yìí eyín òmùdògbò àgọ́mánẹ̀ àmà yín àná

ẹni aliku ma na tọ́la na alu na alụ na alu kyẹ́nkú na ẹ̀dá koloma kì wọ́n ma ba ma wọn na yẹn wọlé e ẹ̀ma da na ma da koloma níka ni ṣe wà na wà alụ lakọlọ alu dama ní dama na yẹn ma rescue kẹ́ wọ́n ma jà dùn ikú pọ̀ wí ẹ̀bí ẹni ẹtú ma nọ́dà kíta lẹ̀ ó kà wà ní akọlọ lọ́gẹ́rẹ́ lẹ́yìn mọ́sálásí ojà rẹ̀ yà á ṣíbú dáa ló ta lẹ̀ ọ̀gbọ́dọ̀ àbókù ma bìbí màrá a amúdà chánẹ̀ àkọ̀tínú kọ́ ọ̀wáṣí takàtọ̀ takàpọ̀ ojí bá eyi òun bẹ̀rẹ̀ kó wà lẹ́kùn tó dú brain yìí epilepsy nẹ̀ ọ̀ mm-hmm. brain ọkọ̀tọ̀ yìí ṣe lẹ́mú fail mẹ́bà ma lose control ọlọ́mà ohun ìwà nìmá wà nẹ̀ a brain a fail yi ṣùgbọ́n kẹmẹ́ nẹ́gì brain ń fail lùkọ́ rẹ̀ brain yẹ́ àmú fail ọgẹ́lẹ́ máa ṣe yí ẹ̀lẹ́gbọ́ tó àtàkàmùlẹ̀ kwánú ọgẹ́lẹ́ lẹ́mẹ̀ ẹ̀rùn tó àkẹrẹ̀ bọ́ anú ìyẹ́wọ́n mẹ́lẹ́ nẹ́ dúkìá ṣù ọgẹ́lẹ́ lẹ́mẹ̀ tó kwánú àmì security kò máa yọ lẹ́ kọ́lọ́kù máa ṣe lọ́mù àmì security kọ́lọ́kù máa ṣe lọ́mù ṣe ń kó ogun dánẹ̀ ó oh, àbẹ̀kó ogun má ṣàkàdé dánẹ̀ ọgọ́ ọgọ́ ẹjọ́ làgídẹ́ to dai nu maci na kuma mace ka mun nana kuma da dama islam din kuma to gare yona abru ko masalaci ko ba yo metin ko kuma yo amma kuma e kwa mo lokoye da to gare yona ba ke ma mo ko ka yo gare yona islam tin e eh, wala ci islam wa islam ufo o ga ne ona kitaba yo ka mun ne kuma du ci ku so oh, oh. kuma ka ma to kuma ona kwa inyo ya da eh, din islam Well, I believe because Islam believes in the right of others oda ami abuka mekwama jojane abeka munu mune ehe ne duche no da ya da ne chiku ne duche no ona cha ona yokuru je ne ona kuma ki public road go kamu taka atini o nga ona kwa islam ko islam ko kama marula lali ki ake kele ma ma para pa du na wala gumedu ya de yume mɛ ni right mɛ nege block yɔna ɛ mɛ mɛ mɛ mɔgɔ ka muso nya kɔna ma ye mɛ ka muso nya ma kɔna ma mɔli ka te mi ma mɔ ka ta mɔ kɔna ŋa taa se bili bili sɛŋɔ nɛ ŋa kɛ ŋɔru le kɛ mɛ ni jaaki ni maa yɛ ŋu ye yɔna kɛ daa kuma dugu yɔna bɛtɛɛni ala ka muso nya caca ba nɛlɛ ɛyɛ checking point ma mɔli ka te mi ma mɔ ka ta mɔ ma mɔ ka te mi wɛ kɛ wa ɔwɔ ŋa taa se kɔna bili bili ɛ ŋɔni kɛ so yɛ lɛ ye eh ami security kuma gbo gbo duku ma kini ma ni gathering na public amoja aroji ona ka tomo jona ka mo na le kuma kini ma ona ipa gbo ka mo na le ya le kimu do bata ya chi rada me mo na le ma kuma le ama me me pa completely ni ni to ki ya ana ka me slow madam mama ni ke nulele ihile nwe chere ya ate na iwu ịgwa ha ni ama nugbo ma achọ ma akpọ na ama ma miraiti ihe menu amegume miraiti ma that is the beauty of your own religion hmm. enwe chuto gị bụ ihe amemme hakie na emune ene mune mi hakie mene amemme hakie na islam ya jetono cheko manga choga islam chela ba ndu gide manga ara tasbiti imru tasbiti kuma chini do won takin ya cho azuri un islam chela ba ngene le gidalo o ma ole atini dala ba ya meni ama ona kwa lo ma edo ma aye ama ona kwa ina badugu ale adini do we kakini keneki eneki ado manga tasbiti kilini abekeneki ne emergency ni e ma du kuche ma du kuche ru kwa pa yi abeke ma du kuche ru kwa abuja yi ẹwọ lẹ́gbẹ̀ẹ́ dìrábà ẹ̀ nìyí owó branch òun alóde o kú ẹ̀kẹ́ lè dún òun káàdì jà abájọ àbẹ̀kí lónà abájọ kú ẹ̀kẹ́ gbọ̀n lẹ́ nínú lẹ́dùn bàtí ni ara paa tí a máa lẹ́dùn bẹ́ẹ̀ ni ọ̀lùmọ́ ẹ̀dùn jùmú bẹ̀rẹ̀ ọ̀nà ẹ̀dùn ní buhari ń gbọ̀n náà abájọ tó máa wẹ̀ pa wàhálẹ̀ wàdú kà máa ṣe pàtàkì ẹ̀kẹ́ ara rẹ̀ màkì ògbó alúgbó mọ̀ ẹ̀wọ̀n gẹ́lẹ́ yà á kú bó kà múnẹ ama ya tatubi amisogo ti ma ti bitele itatubi ele tatubi ale yi ŋun ɔmɔ yi wọn lè pa islam ó bilivu ni wọn lè pa na wa aleykum salaam. ọ̀la lẹ́yìn adé yín akadé. alùpùpù náà yìí. ẹ ẹ alona masala alona yeje magalati gaskiya idaci ba yo sunna alim sallallahu alaihi wasallam wal imam shaka naci kutuba na de hadisi ka home ame ko cha gbo wazi me gbe hadisi le onugbo o o me anabi sallallahu alaihi wasallam adago yi mun bere eni utuba na jo ne kala kam da ba yeje ifo wane anabi ene ene de we ne da ba ri yo ngado gore yewe na fila chimele yo ngachidano yewe kwa ne ko kachi na fila

ọ̀nà kọlama ẹnẹ dúkì wọn náà wíwá kì dọ́rọ̀ dàbá ma kẹ́nẹ̀kì ẹnẹkì olùmọ́sí wùtúbà ẹnẹ dúró dàkì akọlà nù bọ́tà amẹ́kùnmẹ́tù kọ́lọ́ ńwọ́jọ́ ẹ̀kùnmẹ́tù ọ̀la amẹ́kùnmẹ́tù kọ́lọ́ ńwọ́jọ́ kùmẹ̀tì hisba ẹ̀bẹ̀kùnmẹ̀tì angija ẹ̀bẹ̀kùnmẹ̀tì júndà ẹ̀bẹ̀ká olódó kùmẹ̀kọ́ kùmẹ̀tù kọ́lọ́ mọ̀sálásí ẹni kì dọ́rọ̀ dà kì ngadin o chi ngi bai mame iya buke na tele o chi abuke ma domo e kwa dago bai ne de ame me shop me tetemi pam te mola we da ba wo mu e wa di sana da ba na mna ke da ba de mo ma da ba o gi wa tu pa egbe bo ene ka da ma yo da ba ba ya ke da ba yo mi da go am am am ko me mo so ri me a o kɔlɔ kadza tsigidɛ kɔlɔ volɔntiri kadza tsigidɛ de bɔ k'aŋɔ muyɔla ɔlɛ ŋu alidze kuku alidze dɛ kpiti katɔ gba amɛ nɛtɛ bi deli dam kìmá kìmá azɔkɛ lɛ tigbɛ bia dɛ. ɔyɔ kí pika nìkɔ wa wàláyé ɛn ee eh, ada ule ka moto ka nne kwụkwụrụ anyị ọjọ́ ká gẹ̀dẹ̀ usman jibril ní kì í ṣíṣí bọ̀ fẹ́ naval staff yìí ọjọ́lẹ̀ ìṣà ẹran bá wọn àyọ́mọ́lẹ̀ ọ̀ka òkèwọ̀n ma kàdójí kó mọ́ ó lé kà lẹ́dá kánìkì kẹrẹ̀ bí jùmọ̀ kánìkì ti

jẹ́ kí ní gáà nìkan tó ẹwùn kà náà kọ́lá ojú ìṣọ́lá security ńgà náà kọ́lá ojú ìwìn security amápapá ẹwùn òkú gáà gbéjìgbéjì òṣì ṣe kùmẹ́tsọ̀ kùmẹ́lẹ́ àkíní àkànyàdá ọgọ́ kùmẹ́dúgùrì dẹ́ ọgọ́ kùmẹ́dúgùrì dẹ́ àbẹ̀kọ́ kàmí yóò bè dẹ́ àbẹ̀ká adamawa àmì state ọgẹ́lẹ́lẹ́ kì í ṣe state àkànyànyìn ṣe yìí ń malika chano ome mene akini machano ome take da baba shiri ka eshek eh ma ole gu mama udu krole miane krole miane e o mag mane ki akala pipi ma eshek ka henya te gago age age pagene ke udu madon da ba tijiu sakma alkuma chide ame ole kuma no iba kelu mane ji banki aja nkunan ame akanya doji ime meniki lewo gelele ya umechuku meniki langa me security bela uma Ma, ma, ma, madusiku ebakaci programme central mosque anpa yele enga chomo igi qurani competition state ma chi omole e masala cha ko mo ga jo nga plan onu ame ole mo onu ma egela ma le ole eta o malai eligo maduka am to hizo maduka am ibla maduka am agedi ame ole ame oju ju jo ga nuki nigi no ma du to he moto se on ke be na de o moto ya ring àmì ọ̀gẹ́ lẹ́mà àlàjọ iṣẹ́ àkíní ọ̀nà ìwà búlọ́ọ̀kù tẹ́bítẹ́lẹ́ kí bó kùmà nùbí mi ọlá máa kúmẹ̀ wọ́n máa stop yẹlẹ̀ ìdáṣẹ́ lóò tábù fún lónà àná àtìlẹ́ àdìgbò àmì àtìkù máa tẹ́lẹ̀ torókú mẹ́ tọ́lá táwọn amẹ́kú parí wàlá jùlọ ha aléìkùn nǹkan nàbíkùn àdá ìmìdá nìhàn inú nínú lè dùn mẹ́rin tí ó ń kuma kí ní ọ̀gá dọ́là mẹ́ nìhàn àkàyàkàdẹ́kọ̀ àmẹ́ mímọ́tọ́rí nígbẹ̀ṣàkàyà yóò mi aw kuntum marḍā abakini ola ma nyumin an tadaw aslihatukum cham ke demu je tane gwalai de nenu humda ti yi hanyi matini ke muje matini ke muje kitane no edu kugu ina uduki je adamu je tana kulwe ẹ̀dàgbà ní yẹun náà jẹ kẹ̀nà òyìnjẹ náà jẹun égbè ẹ̀kídọ́ àwọn èèyàn olùgbòmùgbò ẹgbẹ́sẹ̀ dé àtàlá àtẹ̀wàdó ṣàkàṣẹ́dà ṣẹ́dà ṣe alúgbòrò ìkàdá tẹ ẹgbẹ́ kò àṣígì ní tábù ẹ̀kẹ́kọ́ ẹ̀hókàrí ní ìsákẹ́kọ́ rẹ̀ ìdẹ́ẹ̀dọ́ ẹ kí ó tèkì ẹ by surprise kí edu kí wá àṣígì lé alùpùpù máa ju wá lé jẹ́ àbàpà àwọn ọgbẹ́

la mẹgbọnyi gáàdì ọlá mẹyọnyọ mẹgbọnyi ọlá gáàdì ọlá mẹyọnyọ mẹdọlá gáàdì ọlá mẹtsi àti dídí mi odu ọrọka ìgbàkùmẹdé ọjà màṣínì mẹkùmẹ nẹwa ẹ mẹsàlásì mẹyìn mẹsàlásì kùmẹ tsọ àmà àgèjì àmì sẹkúrìtì àmọ àmẹlọdà àmì ìjìndùláyì àti hìlpà màṣínì mẹ bókàtsi dẹgbọ mẹka màṣínì jọ àmọ nẹyìn mẹnigi wọn dọkọ wọn mẹwọn ẹwọn kà wọn tsi wọn Eh, eh, nomba ya ke madu ngana duki numa shine ya madu madu ma duki na duki numa shine ya kana kuma we machine mu na kitchen security mota mu na kitchen security unugo nugo raya mu na kitchen security wa khudhu hidrakum kana duki da diun atamu ma do ka mu do akago uka mu do ta ma dewe aliku inna allaha a'adda lil kafirina adhaban muhina yawon da Allah tabaraka wa ta'ala ishe ola mutane daidai a makafiri faza ba tukata to katuwa yi kuji ola kaka kuju-kuju ẹun ka lè min agbayi ọdaki wọ́nyá ni gọọmenti ya ni mayo adini islam fún àkàdó rọmọ ẹni ẹdún ní yá misintapriti ní yá kàlọ́nà òmìnà nù Uh, amewala kaŋɔ amiyirula yi mɛ dɔka mewala kaŋɔ amɔ ageji mɛ dɔka mewala kaŋɔ amɔ ezba mɛ ee eh? dɔka mewala kaŋɔ amifɛsi edi mɛ tsɔlama kaŋɔ nenu ɔdaki gbonyu ɔwɔ ɛgba ugu abe akini tsɛ kuma tsɔ ɔdama ɔdaki gbonyu yɔna ŋa gbado lɔn yɔkimi gani ko wa naam maaleykum salaam naam.